alékún ìkẹ́ ọlọ́run bá anú ọlọ́run bá kó bá nabi sallallahu alaihi wa alihi wa sallam àti àwárá alẹ́ annabi àtàwọn sahaba àti gbogbo ìkọ̀kọ̀wà náà tí a ń tẹ̀lé ìlànà nabi eléyìí tí a ń gbìyànjú àti gbéyẹ̀wò òun náà ni ìdáhùn sí àwọn ìbéèrè kan èyí tí wọ́n látọ̀rọ̀ fadilatu sheikh fadilatu sheikh abu tariq abdulrahman bin marzouk al-awfi láti ìlú madina a ìdáhùn sí ìbéèrè yìí ó jẹ́ ìṣẹ́jú mẹ́fà ó lé ogójì ìṣẹ́jú àbẹ́kásọ́ pé ìṣẹ́jú méje ó kù ìṣẹ́jú àyà ogún ìṣẹ́jú méje dé ìṣẹ́jú àyà ogún òun náà lọ́bí dáhùn sí àwọn ìbéèrè yìí àwọn ìbéèrè yìí ó jẹ́ àwọn ìbéèrè tí a ti síwájú wọn láti wípé kí wọ́n bá wa tan ìmọ́lẹ̀ sí i kó lè máa jẹ́ àǹfààní fún àwọn èèyàn a láti ọ̀sẹ̀ tó lọ o ni a ti ń gbìyànjú láti jẹ́ kí ìdáhùn sí ìbéèrè yìí kó dé tí gbọ́ ẹnìkọ̀ọ̀kan wa ṣùgbọ́n qadara Allahu wa ma sha'a fa'al ọlọ́wọ́ bá alẹ́kẹ́ láti gbẹ̀gbùgbùgbùgbùn kan bí ọlọ́wọ́ bá alékẹ́lá bá dẹ̀ ṣe fẹ́ kí nǹkan rí bẹ́ẹ̀ náà ló máa ń rí a ní ọ̀sẹ̀ tó lọ in tí a fi rìkọ́dù ọ̀rọ̀ náà ó ní ìyọnu kò jẹ́ kí ọ̀rọ̀ yẹn kò jẹ́ kí ó jẹ́ nǹkan tí aláǹfààní àti rí nítorí ẹ̀ yóò jẹ́ kí a ṣe àgbéyẹ̀wò rẹ̀ padà láti ìbẹ̀rẹ̀ tabatúníkàwò ní ìbáyìí náà eléyìí tí a tún rẹ̀ pé inshallah a ṣe gbogbo ẹ̀ ní ẹ̀kan náà lónìí ṣùgbọ́n bí ọlọ́run bá ríká fi fẹ́ a rí wípé àwọn elétò wọ́n gbìyànjú wọ́n lọ wọ́n bọ̀ lórí báwo ni ẹ̀rọ tí a fi ń sọ̀rọ̀ báwo ní ṣe jẹ́ èyí tí ó ṣiṣẹ́ láti lè àwà gbọ́ ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú ó ṣẹ̀ṣẹ̀ ń ṣiṣẹ́ bí gbogbo aṣèrí náà ni so inshallah in tí ọlọ́run bá dìkẹ́ bá yọ̀nda fún wa agbéyẹ̀wò ní alẹ́ inshallah abẹ́lọ́run bá ọlọ́run kó sì ṣe nírọ̀rùn fún wa tó bá di lọ́la kí a lè parí àwọn ọ̀rọ̀ wọ̀nyí torí pé nǹkan tí a gbèrò tẹ́lẹ̀ ni pé insha Allah á yẹ̀jú gbogbo ẹ̀ ní alẹ́ yìí àti àwọn ìgbẹ̀ngbẹ́ eléyìí tí wá sọ́dọ̀ mi wípé kí a jẹ́ kí ìdáhùn ìka ìbéèrè yẹn àti àwọn ìdáhùn sí ìbéèrè yẹn kó jẹ́ ní ojú kan àbí so inṣàlọ́ ma sáré sí àgbéyẹ̀wò ìka ìbéèrè náà sí etí gbọ̀wà inṣàlọ́ so lẹ́yìn náà àwọn gbọ́ ìdáhùn sí débi tí ọlọ́run bá ìbéèrè tí a ti síwájú agbòkọ́rí abdurrahman bin marzouk al-awfi ìbéèrè tí a ti síwájú wọn ó jẹ́ ìbéèrè mẹ́tàlá alákọ̀ọ́kọ́ mal mawqifu salafi min mujalasati ahli al-ahwa kí ni a stand àti position a àwọn ẹni àná kí ni ibùdó sí wọn kí ni ìlànà wọn nípa ìmọ̀jókòó láti máa gbọ́rọ̀ àwọn oníbídáà ìmọ̀jókòó ti àwọn oníbídáà àbí ìmọ̀ pé àwọn oníbídáà wá síbi ìṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn kájọ máa jòkó láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ papọ̀ fún àwọn èèyàn ká máa fi àwọn onídídá láti máa wá dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn so yí máa jòkó papọ̀ pẹ̀lú àwọn oníbídá kí ni ibùdúró sí àti àgbọ́yé àti ìlànà àwọn sálà lórí ilé ìbáyìí ẹlẹ́kejì al-ikhwanul muslimun ahum min ahli sunnati amla ìjẹ́ àwọn al-ikhwanu muslimun àwọn muslim brotherhood àwọn muslim brotherhood ìjẹ́ nínú ahlùsúnnàtí wal jama'a ni wọ́n wà bí àbí kò rí bẹ́ẹ̀ àbí wọ́n sí nínú ahlùsúnnàtí wal jama'a ẹlẹ́kẹta al-hizbiyyatu wa mawqifu ulama'i sunnati minha ọ̀rọ̀ nípa ẹgbẹ́ àti ìlànà ahlùsúnnàtí wà jama'a nípa alamari kí ni àgbọ́yé ahlùsúnnàtí wà jama'a nípa ọ̀rọ̀ ẹgbẹ́ níbo ni ahlùsúnnàtí wà jama'a dúó sí ní orí ilé ẹlẹ́kẹrin هل المظاهرات من منهج أهل السنة والجماعة وهل هي تعتبر خروجا عن الحكام أم لا إن جاء إما سيبودي so wà nínú ìlànà alìsúnnàtí aljama'a bí àti wípé sí a lè ka ìwọ́de ṣíṣe sí a lè ká sí ìjáde lé àwọn olórí lórí àbí bẹ́ẹ̀ kọ́ ẹlẹ́ẹ̀kẹrùn mal mawqifu salafi min muwazanat bayna al-hasanati wa sayyi'at kí ni àgbọ́yé àti salaf báwo ló ṣe rí ibo ni lórí wípé tí a bá ń sọ aburú ní dídá agbọ́dọ̀ máa sọ dáadáa rẹ̀ papọ̀ náà ni tá a bá ti ń sọ aburú ẹ̀ ká sì má gbàgbé àwọn dáadáa tí ń ṣe náà láti máa ṣàlàyé fáwọn èèyàn ìjẹ́ ilé ìbáyìí sọ wà nínú manhajú alìsúnnet wal jama'a a ò ní sọpẹ́ nìkan ọ̀dá àwa ò sì ní kọ̀ndẹ́mù ẹnìkan àwọn wo ni wọ́n wà lórí ìpìlẹ̀ yìí ẹlẹ́ẹ̀keje malmọ́kífù sálàfí minal intikhabati democracy ètò ìdìgbò democracy tí ń lọ ní àwùjọ wa yìí kí ló ṣe yẹ kí sálàfí kí ló ṣe yẹ kó dúó lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kẹjọ manhumul mayyi'un wa hal at-tamyi'u kalimatun muhdatha àwọn wo ni tí wọ́n máa ń da oníbídá àpapọ̀ mọ́ onísúnnà tí wọ́n dẹ̀ máa ń fi ọwọ́ yẹpẹrẹ mú ẹ̀sìn àwọn wo ni wọ́n ń pè bẹ́ẹ̀ àti pé àtẹ̀mí rẹ̀ gbólóhùn tẹ̀mí rẹ̀ ṣe gbólóhùn àdádálẹ̀ níbí bákanáà halil khuruj ala al-hukam yanhasiru fi al-khuruj al-musallah faqat am la láti tako àwọn olórí ǹjẹ́ ó parí síbi káyọ nǹkan ẹ̀dàbí káyọ nǹkan ẹ̀jà ṣe ń gbà yẹn látó gbà pé yẹn jáde lé olórí lórí ni àbí kò rí bẹ́ẹ̀ ẹlẹ́kẹwàá ma hiya aqwalu ahli مع أبي هريرة في تقرير الموازنات كني أرعون لما nípa ẹni tí ó bá ń fi ìtàn ṣẹ̀pọ̀n tó bá fi ń sẹ̀rí ìtàn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin ṣẹ̀pọ̀n èṣù àti Abu Hurairah tó ń fi ìtàn yìí tó fi ń ṣe ẹ̀rí lórí pé àfi kí a mọ́ fi mọ̀wázánà bá àwọn èèyàn lò yẹn ni pé tàbá ti ń sọ aburú wọn ká ما قولكم فيمن يقول بأن النبي صلى الله عليه وسلم إنما بعث داعيا ولم يبعث حاكما على الناس بأن من فعل كذا كافر أو فاسق وما إلى ذلك kíni ẹfẹ́ sọ nípa ẹni tó wá ń sọ wípé Ànábì sallallahu alaihi wasallam ìgbédìde tán gbédìde òun náà ni kí ọmọ wá pé àwọn èèyàn sínú ẹ̀sìn wọn kò gbé ànábì sallallahu alaihi wasallam dìde láti wá máa ṣe ìdájọ́ lórí àwọn èèyàn wọn kò gbé ànábì dìde láti wá máa dájọ́ lé àwọn èèyàn lórí wípé ẹni tó bá ṣerú nǹkan báyìí yóò di káfìrí ẹni tó bá ṣerú nǹkan báyìí yóò di pòkì àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ويكره الشيخ ربيع ابن هادي المدخلي ويحذر الناس منه ويرمي, ويرمي الناس إلى المداخلة كلا بأس ونقع أنتي أنكر الشيخ ربيع أنتي أنكر الشيخ ربيع ابن هادي المدخلي كلا بأس ونقع أنتي باي تدنسوا عمو يلارا كوني دي إما كترى الشيخ ربيع àbí ìmọ̀ gbọ́ọ̀rọ̀ wọn àbí ìmọ̀ ní àjọṣepọ̀ papọ̀ pẹ̀lú wọn tó sọ àwọn èèyàn lára kó bí mọ́ sí àwọn ọ̀kan wọ̀nyí tó dẹ̀ mọ́ ń gbìyànjú àti lẹ àwọn èèyàn má màdáhílà tó bá ti lè wà lórí pé wọ́n fẹ́ máa sàlàyé manhajú ahli sunnah wal jama'a pé lágbájá báyìí ni agbọ́dọ̀ ṣe bá lò tàmẹ́dùn irú ìhà báyìí lágbọ́dọ̀ kọ́ sí wọ́n tí bá ti ń ṣerú nǹkan báyìí wọ́n ma lẹ̀ wọ́n má madáhílà so kí lẹ́fẹ́ sọ nípa ẹni tí bá ń ṣerú nǹkan yìí ẹlẹ́ẹ̀kẹtàlá al-jahru wat-ta'dil ká sọ pé lágbájá ẹni burúkú ni lágbájá oníbídá ni lágbájá ẹ̀jìnà ǹjẹ́ nǹkan méjèèjì só wà nínú ìlànà alìsúnnà tó ẹ̀jẹ̀ máa bí àbí kò sí mbẹ̀ eléyìí báyìí òun ni àwọn ìbéèrè tí a kọ ránṣẹ́ sí àfọ́ yìí eléyìí tí a ti dárúkọ sí síwájú tẹ́lẹ̀ tí a ti sọ fún wa pé a sheikh abu tariq abdurrahman bin marzouk al-awfi òun náà ni orúkọ wọn náà ẹ jẹ́ ká gbọ́ àwọn ìdáhùn tí sheikh tí wọ́n dáhùn lórí àwọn ìbéèrè yìí inshallah ta'ala bá ṣe kọ́kọ́ ṣe ni pé màá kọ́kọ́ play àwọn ìdáhùn yẹn náà tí èyí tí ma tù sí èdè Yorùbá so tí a bá wá gbọ́ tán inshallah màá ẹ̀ṣẹ̀ wá tù mo fẹ́ ṣe irú eléyìí o ni pé mo fẹ́ fàyẹ́lẹ̀ fún àwọn káwọn náà tiẹ̀ kọ́kọ́ gbọ́ ìdáhùn yẹn lódìdí náà kan kọ́kọ́ gbọ́ lódìdí kan ṣẹ̀ṣẹ̀ wá wòye sí in tí n bá tú nínú ìdáhùn yẹn ìjẹ́ in tí wọ́n sọ náà ni mò ń tú àbí ó yàtọ̀ sí nǹkan tí wọ́n sọ so àwọn tí ọlọ́run ní kí wọ́n gbọ́ èdè yìí wọ́n lè ṣèdájọ́ inshallah máa gbìyànjú láti plé rẹ̀ sí etígbọ́ wa so inshallah tí a gbọ́ ní orí so lẹ́yìn náà ìṣẹ́ṣẹ́ wá sọ̀rọ̀ ní orí ẹ̀ àríṣẹ́ṣẹ́ wá tú sí èdè Yorùbá ilé tí gbogbo àti yá padà wá gbọ́ yìí inshallah ta'ala na bismillah Wa alaikum salaam في اتفاق قد حذر من ذلك والبعد بل جاء ما يدل على البعد عن مجانبة الفساق ممن هو دون المبتدع وأن لا يتخذه شريكا له وصاحبا فضلا عن أصحاب الرسول فحينئذ الحذر من مجالستهم واتخاذهم أصحاب وأقدام وأصدقاء فلا يجوز ذلك ومن فعل ذلك وصاحبهم بعد بيان الحكم له وعلمه به يلحق بهم على الصحيح الثاني الإخوان أو جماعة الإخوان المسلمين ليسوا من أهل السنة فعندهم من المخالفات والشذوذ عن أهل السنة والله به عليم فهم من الفرق الضالة يدخل في فرقين جميعا قال على النبي صلى الله عليه وسلم في ابواب الثالث الحزبية فأولا ينظر إلى معنى الحزبية إذا كانت تؤدي بشخص دون رسول الله صلى الله عليه وسلم والتعصب له هذا أمر مذموم أيا كان هذا مع لأن كل يؤخذ قوله ويؤدي إلا النبي عليه الصلاة والسلام والرابع المظاهرات ليست من مذهب السنة والجماعة بل تعد من مظاهر الخوارج وهي نوع من الخروج على السلطان خامسا الموازنة بين الحسنات والسيئات والتقدير فإذا كان في باب الترجمة والسيرة العامة للرجل فيذكر ما عنده من خير وما عنده من غير هذه أعلم أما في باب التحذير منه بما لديه من مجون آه، أو رسوم أو بدع فحينئذ لا يناسب أبدا أن تذكر الحسنات في هذا الجانب وإلا لما استقام الأمر في باب التحذير وهذا ما قال أهل العلم وأن في ذلك واضح السؤال السادس السؤال السادس قاعدة مطفى الصورة مجدد أنا لا أعرف هي قاعدة من وتنسب إلى من ولكن هذا ليس على إطلاق بل الصحيح أننا نصحح الخطأ وأيضا نجح فإذا كان في ذلك ترجمة السيرة العامة للرجل فيذكر ما عنده من خير وما عنده من غير هل يعلم أما في باب التحذير منه لما يليه من آه، مجون أو فسوق أو بدع يقول لا يناسب أبدا أن تذكر الحسنات في هذا الجانب وإلا لما استقام الأمر في باب التحذير وهذا ما قرر أهل العلم والأدلة في ذلك واضح. السؤال السادس السؤال السادس قال مصطفى صورة من جده أنا لا أعرف أن يقع من وتلك إلى من ولكن هذا ليس على إطلاق بل الصحيح أننا نصحح الخطأ وأيضا نجرح من حيث التحريف في بابه في هذا المجال فكل ذلك واضح ومطلوب السابع الموقف السلفي من الانتخابات الديمقراطية الله أعلم السم غيري الثاني المضيعون وهل التلميع كلمة محدثة الله أعلم ينظر إلى كلمة التلميع ماذا يقصد بها صاحبها فإن كان قصدا بها أمرا آه، من الأمور السيئة التي يحذر منها فنعم وإلا فلا قد يكون فعلا قاصر عندك على حاله معينه. التاسع هل الخروج على الحكام يحقق الخروج المسلح؟ لا. يكون الخروج بالسيف ويكون باللسان ويكون بذكر المعارف كل ذلك العاشر اقوال اهل العلم من يستدل بقصه الشيطان مع ابي هريره في سبيل الله تعالى. فطبعا باختصار أن هذا فيه دلالة أخذ الحق من أي شخص كان يؤخذ الحق الحق يؤخذ من أي كان صغير كبير آه، فاسق غير فاسق لكن لا يذهب للفاسق أو صاحب الهوى ابتداء وإلى عنده بهذه الطريقة كما حصل مع أبي هريرة رضي الله تعالى عنه الشيطان هو أشار ولم يأتي على فراغه الشيطان ويدعو إليه ويتخذه شيخا له ونحو ذلك ففرق بين هذا وذاك <coughs> القاضي عثر النبي صلى الله عليه وسلم داعية وحاكما وقاضيا عن إطلاق السلف كل ذلك وارد فلا يمنع أن يكون الإنسان داعية وأيضا يحكم ويقتل في قضايا كل ذلك وارد الثاني عشر بغض وكراهية الشيخ ربيع المدخلي فلا يجوز كراهية وبغض المسلم بشكل عام وأهل العلم بشكل خاص لا يجوز كراهيته ولكن هذا لا يعني أنه لا يصح هذا الإنسان سواء كان الشيخ ربيع أو غيره إلا أن هذا الخطأ يتقرر وتحقق للمسلم وطالب العلم بشكل خاص يؤكد على الحذر من هذا الخطأ حتى لا يقع فيه المبتدئون والعامة من الناس من المسلمين ولا يمنع هذا الجانب لكن هذا لا يعني أن يؤدي إلى كراهية وبغض هذا المسلم أو هذا الشيخ أو هذا العالم الثالث عشر والأخير الدرس والتعديل نعم من المناهج أو من منهج أهل السنة والجماعة من منهج أهل السنة والجماعة لكن بضوابطه المعلومة لدى أهل العلم وهي التخصص والله تعالى أعلم وصلى الله وسلم وبارك على عبده ورسوله. نعم الحمد لله. نعم الحمد لله. آه bí ìbéèrè náà ṣe lọ olóòní àbí ìdáhùn sí ìbéèrè náà ṣe lọ olóòní àti gbọ́yẹn inshallah máa tún play díẹ̀ lẹ́díẹ̀ wáyìí so máa ma wá gbìyànjú láti àtú sí èdè Yorùbá so tó bá jẹjẹ sí pé àlàǹfààní lálẹ́ ju àti tú ìdáhùn alákọ̀ọ́kọ́ lọ nítorí bí àsìkò ti ti lọ inshallah ta'ala a máa tẹ̀síwájú ní orí ìyókù ní ọ̀la nígbà tí a ti gbọ́ ìbéèrè tí a dẹ̀ ti gbọ́ ìdáhùn ní odidi yìí tó kà jẹ́ sí pé nǹkan tó kù òun náà ni kí a máa tú ìdáhùn yẹn sí èdè tí gbogbo àti aláǹfààní àti gbọ́yìn. Naam, so بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد نعم شيخ wọ́n sọ ọ̀rọ̀ ìtìsíwájú lẹ́ni tí ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn pẹ̀lú ìwárà lọ́wọ́lọ́dọ̀ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala pẹ̀lú orúkọ Allah subhanahu wa ta'ala èyí tí ó jẹ́ orúkọ tó tóbi jù yẹn tí a mọ̀ sí Allah lẹ́yìn arrahman arrahim bismillahi arrahman arrahim kúnà ni sheikh iná fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn so lẹ́yìn náà wọ́n ṣe àsọ̀látù fún anábi sallallahu alaihi wa alihi wasallam gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ilé tí àwọn musulmi tí a mọ́ fi ń lò pẹ̀lú ọlọ́wọ́ba allah subhanahu wa ta'ala àti anábi sallallahu alaihi wa alihi wasallam ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa na'am lẹ́yìn náà wọ́n ní lẹ́yìn náà wọ́n fẹ́ máa bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ ní orí ìdáhùn àwọn ìbéèrè tí a ti síwájú wọn so èmi gẹ́gẹ́ ni mo kọ àwọn ìbéèrè yìí èmi gẹ́gẹ́ ni mo kọ wọ́n so inshallah so kí a lè mọ bí ìbéèrè yẹn bí ó ṣe lọ na bismillah الجواب على هذه wọ́n ní ìdáhùn lórí àwọn ìbéèrè yìí kọ́lọ̀ọ̀bá ní kílá kí ọba wà fún ọ ní albarka so wọ́n ní ìbéèrè alákọ̀ọ́kọ́ السلف من رجال التساؤل الأهواء باتفاق الحذر من ذلك والبعد. So وني alákọ̀ọ́kọ́ ìbéèrè òun náà ni malmọ́kìfù sálàfí min mujalasati ahli al-ahwa pé kí ni ibùdó sí ẹni tó bá jẹ́ sálàfí àti pé kí ni ìlànà àwọn ẹni ìsáájú nípa ìjòkó ti àwọn oníbídá wọ́n ní pẹ̀lú ìpanupọ̀ òun náà ni pé ká sọ́ra fún ìjòkó ti àwọn oníbídá ká sì jìnà sí ìmọ̀ ìjòkó ti wọn ní ìpanupọ̀ gbogbo alùsùnlẹ̀ ti wọ́n jama'a ni tí kò sí ìyapa lórí alámọ̀rí wípé a gbọ́dọ̀ jìnà sí àwọn oníbídá a kò gbọ́dọ̀ máa jòkó sí ìdánilẹ́kọ̀ọ́ wọn a kò gbọ́dọ̀ máa lọ jòkó síwájú wọn láti lọ máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́dọ̀ wọn torí pé bídá ni wọ́n máa rọ sí wa lórí dípò kí wọ́n máa rọ súnnà ànábì sallallahu alaihi wasallam ká máa rọ sí wa lórí dípò kan máa kọ́ wa ní ẹ̀kọ́ súnà nàbì sallallahu alaihi wasallam ìkọ́kúkọ́ bídà náà ni wọ́n máa kọ́ àwọn èèyàn so wọ́n ní pẹ̀lú ìpanupọ̀ láì sí ìyapa ń bẹ̀ ó ní pé a gbọ́dọ̀ sọ́ra fún a sì gbọ́dọ̀ jìnà sí ní náà. bẹ́ẹ̀ni yá ọmọ ìlú làlá البعد عن مجالدة الفساق ممن هو دون المبتدع wọ́n ní kódà ó wá àwọn nǹkan tó ń tọ́ka sí ìsọ́nilára kúrò níbi ma jòkó ti àwọn pòkíyàn àti ìjìnà sí wọn àwọn ẹ̀rí wá tọ́tọ́ka sí pé èyàn gbọ́dọ̀ jìnà sí wọn ni ní àwọn tó jẹ́ sí wípé wọn tó tó àwọn oníbídá nìyẹn o láwọn tí ó tó àwọn oníbídá a rí àwọn ẹ̀rí tó tọ́ka sí pé tó wá lórí pé èyàn máa ń jìnà sí wọn ni èyàn ò kí ń jòkó tí wọn èyàn máa ń sọ́ra fún wọn ni so tó ìjẹ́ pé àwọn tí wọ́n tún rí wọn tún tó àwọn onídídá nínú ewu àti nínú ìkúbá ẹ̀sìn yà náà لله يتخذه مريسا له وصاحبا فضلا عن أصحاب الهوى wọ́n ní wípé kí a máa mú wọn ní alájòkó tí yàn alábájòkó yàn kí a máa mú wọn ní ọ̀rẹ́ kí a máa mú wọn ní alábárìn so àwọn tó jẹ́ òkè wọ́n ní ká tó mọ́ wa sọ àwọn oníbídá ilé tó jẹ́ sí pé aburú tí wọn ó tún lágbára ju àwọn òkè lọ àwọn tó jẹ́ sí pé àwọn èyí tó ní àwọn tó burú ní ìkúbárẹ̀sìyàn ju àwọn òkè lọ so wọ́n ní látara báyìí àjẹsí pé nígbà yìí yóò mọ̀ jẹ́sí pé ojú ọ̀rọ̀ yẹ̀ líwa lórí kí a mọ́ jókòó ti àwọn oníbídá so kí a mọ́ mú wọn ní ọ̀rẹ́ kí a mọ́ mú wọn ní alábàárín wa kájẹ́ ni tí ó jìnà sí wọn so látara àwọn eléyìí tí a ti rí nínú ìpìlẹ̀ tí alùsúnnah wal jama'a tí wọ́n rìn lórí ẹ̀ tí wọ́n dẹ̀ panapọ̀ lé lórí tí kò sí ìyapa lọ́dọ̀ alùsúnnah jama'a lórí ìpìlẹ̀ yìí náà الأصدقاء فلا يجوز ذلك ومن فعل ذلك وصاحبهم بعد بيان الحكم له وعلمه به يلحق بهم على الصحيح sọ̀wọ́n ní ká máa mú wọn lọ́rẹ̀ẹ́ ká máa jẹni tí yóò máa jẹ alábàáṣe pẹ̀lú wọn wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá ti wá lè ṣerú nǹkan báyìí tó ń bá wọn níbí dáa tó mú wọn lọ́rẹ̀ẹ́ tó ń jòkó tì wọ́n tí wọ́n dìjọ ń ṣe wá sí ẹ̀sìn papọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí tí ó ń bá wọn ṣe lẹ́yìn tá a bá ti sàlàyé ìdájọ́ kìíní fún wípé nǹkan yìí kò sínú lànà alùsùnà jama'a lẹ́yìn tí ìmọ̀ bá ti dọ́dọ̀ rẹ̀ wípé nǹkan yìí ó yapa sí manhajú alùsùnà jama'a tó tó wá ń ṣe wọn ni a da irú ẹni bẹ́ẹ̀ papọ̀ pẹ̀lú wọn ni a lẹ irú ẹni bẹ́ẹ̀ papọ̀ pẹ̀lú àwọn oníbídà ni ajẹ́ pé òun náà ti di ara wọn nìyẹn ajẹ́ pé òun náà ti di oníbídá nìyẹn lẹ́yìn ìgbà tí a bá ti sàlàyé fún tán tí a ti sàlàyé ìdájọ́ nǹkan yìí fún ta ti mú ìmọ̀ àti mú ìmọ̀ dọ́dọ̀ rẹ̀ nípa àìdá nǹkan tó ń ṣe yìí tó tún wá takú tó ní òun tóun òun máa nífẹ̀ẹ́ wọn ní sẹ́ẹ̀ so òun máa nífẹ̀ẹ́ wọn tóun ni òun máa bá wọn ṣe ń tóun ni so ìdájọ́ alùsùnlẹ̀tì òjẹ̀máà ní pé irú ẹni bẹ́ẹ̀ á kó papọ̀ pẹ̀lú àwọn oníbídá ni irú ẹni bẹ́ẹ̀ á lẹ papọ̀ pẹ̀lú wọn ni pé almar'u ma'a man ahabba ọmọ ẹ̀dẹ́ ènìyàn yóò máa wà pẹ̀lú àwọn tó bá nífẹ̀ẹ́ sí ni nínú ìdájọ́ yóò máa wà pẹ̀lú wọn náà ní ọkàn àti ní ara so nígbà tó jẹ́ pé àwọn wọ̀nyí tó ń wá pẹ̀lú rí àwọn tó nífẹ̀ẹ́ rí àwọn tó ń fi wà láàrù ìbáṣepapọ̀ ìnífẹ̀ẹ́ ìrànlọ́wọ́ àwọn tó fi ń bá lónìí so àwọn wọ̀nyí náà ni a kò papọ̀ mọ́ ìdájọ́ àwọn wọ̀nyí náà ni a fún so ilé nìkan ti ṣe tí wọ́n sọ ní ìdáhùn sí ìbéèrè alákọ̀ọ́kọ́ insha Allah ta'ala so a dúró síbi ìdáhùn ìbéèrè alákọ̀ọ́kọ́ yìí nítorí tí ọjọ́ ti lọ inshallah tí ó bá di ní ọ̀la so a máa tẹ̀síwájú ní ibi ìdáhùn sí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ilé ti sheikh abu tariq abdulrahman bin marzouk al-awfi hafizallahu ta'ala tí wọ́n dáhùn sí àwọn ìbéèrè tí a ti sí wọn láti pé kan máa gbé ìdáhùn rẹ̀ yẹ̀wò so inshallah a máa tẹ̀síwájú ní ọ̀la níbi tí a dé yìí sọ̀rọ̀lọ́wà nìkọ́lá sọ̀rọ̀ ilé tí a gbọ́ yìí àtàwọn ilé ìta sí ń gbọ́ tẹ́lẹ̀ nínú manhajj al-sunnah wal jama'a fọ́nàmà kó dékì yóò sí ẹni kọ̀kan wà ní àǹfààní manhajj al-sunnah wal jama'a ẹgbẹ́ mo ṣe máa ń sọ kò ń ṣe manhajj rí ẹni tó bá dẹ̀ fẹ́ tẹ̀lé lànà al-sunnah wal jama'a ó gbọ́dọ̀ jẹ́ni tí ó jù ú déédéé dáadáa ó dẹ̀ gbọ́dọ̀ jẹ́ni tí ó di ẹ̀mí ara ẹ̀ lámúrin ó dẹ̀ yẹni tí ó dẹ̀ gbọ́dọ̀ jẹni tí ó sàlẹ́sà ìwá ìyọnu ọlọ́run ba lórí ìwá ìyọnu àwọn èèyàn torí pé àwọn èèyàn bínú sí ọ àwọn èèyàn wọ́n bá ọ ṣọ̀tá àwọn èèyàn kọ̀yìn sí ọ àwọn èèyàn ó ṣe kí ni àwọn èèyàn gbógun ti àwọn fara nìyàn nítorí ìlànà èlé tí yẹn rìn yẹn torí ìlànà kan ni tó jẹ́ sí pé ó mọ́ púpọ̀ tí kò gba à ń da nǹkan papọ̀ rárá tí kò dẹ̀ kí ń gba pé nítorí pé lágbájá ó jẹ́ báyìí sí mi tàmẹ̀dùn ó jẹ́ báyìí sí mi nítorí ẹ̀rí so ìdájọ́ tí ó yẹ kí n tó yẹ kí n fi bá lò èyí lè fi bá lò mọ́ so yẹ báyìí sí so ilé báyìí kí a gbìyànjú kí a gbòye dáadáa ní ìparí àwọn àkíyèsí kan bẹ tí mo fẹ́ pè wá sí ilé tó yẹ pé ó jọ́rọ̀ yẹ̀ lórí ẹnìkọ̀ọ̀kan wa kí a gbìyànjú àti ṣe àkíyèsí bẹ́ẹ̀ so mo mọ̀ wípé kò sí láàrin wá ń bí báyìí náà mo mọ̀ ó dá mi lójú bẹ́ẹ̀ so tí a bá dẹ̀rẹ́ ni tí ó lè fi rẹlẹ̀ fún wa tó lè fi rẹlẹ̀ fún mi pé ó ń bẹ ní àárín wá ń bí yìí tó lè dárúkọ ẹni náà àyó dá púpọ̀ jùlọ kí ẹni náà kó gbìyànjú àti ṣe bẹ́ẹ̀ wípé ó ń bẹ ní àárín wá ń bí báyìí ẹni tó ń fi ọ̀rọ̀ ayakọ́tò ayakọ́tò yọrẹ̀ jáde kúrò ní súnnà ìjó ń bẹ láàrin wá ń bí ibi ẹni tí ó yẹ sí pé nítorí pé àwọn èèyàn kan gbà wípé yẹn lè ya fọ́tò sí àmà wípé àwọn àfá àwọn pín sí méjì lórí ọ̀rọ̀ ayafọ́tò ayafọ́tò àrínà àwọn àfá súnnà tí wọ́n ní kò sí nǹkan tí ó burú níbi fọ́tò tí kò bá fi ń ṣe ère àbí wọ́n ní tí fọ́tò yìí tí ò bá ti lè jẹ́ ère kò sí nǹkan tó burú mẹ́ a lè yá mọ́kífù àwọn apá kan náà àfá súnnà nìyẹn ibi táwọn dúró sí nìyẹn aṣòrí àwọn apákejì náà àfásun náà tán ní ó jẹ́ èrè o kò jẹ́ èrè o fọ́tò ní fọ́tò ń jẹ́ ilé ìbáyìí rẹ̀ àwọn ọmọbìnrin ìyàwó ọ̀rọ̀ wọn ya fọ́tò ó jẹ́ ilé ìtàn fi ọ̀rẹ́ sẹ́yà ni àbójẹ́rì tí wọ́n gbẹ́ ní èrè ni àbójẹ́rì tí wọ́n fi ọwọ́ yà ni tó bá láti jẹ́ sí pé àwòrán àwọn zawatul awa àwọn nǹkan tó jẹ́ nǹkan abẹ̀mí òun náà nìyẹn yà àrọ́ọ̀mù ni àwọn ọ̀pọ̀lọpọ̀ náà afásún náà àwọn dúró lórí àgbọ́yé eléyìí báyìí ọ̀rọ̀ wọn sì ni ó tẹ̀sọ̀rọ̀ jùlọ ọ̀rọ̀ wọn ni ó lálàáfíà tó wọlé jùlọ nítorí àwọn ẹ̀rí eléyìí tí wọ́n gbára lé ó jẹ́ àwọn ẹ̀rí tí ó ń fẹsẹ̀ múlẹ̀ púpọ̀ náà irú usul tí kìí sọ̀rọ̀ ìpìlẹ̀ eléyìí tí alùsùn lẹ́fẹ̀ẹ́ jẹ́ máa rí lórí ẹ̀ tí kìí sọ̀rọ̀ manhaj tó yẹ sí àwọn masáìlú fiqhiyya ni àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ fiqhin ni a ò kí ń fi irú nǹkan báyìí yọ ìjáde kó nínú súnà àbẹ́ẹ̀kọ́ ni a ò kí ń fi irú ẹ̀yọ ìjáde kó nínú súnà káwá sí pé bọ́yá láwùjọ wa yìí àǹfà kan òun náà wá kó mọ́kíkù wípé ìtó hàn sóhun tẹ́ni òun ti balẹ̀ lé lórí ni pé kò sáburú nú kéèyàn ya fọ́tò tí kò bá ti ń ṣe èrè nǹkan táàkà ṣe ni pé a gbìyànjú a jà ìròrí yẹn lógun pẹ̀lú àwọn ẹ̀rí a dẹ̀ ṣàlàyé fún àwọn èèyàn pé kí wọ́n má gbàtàjẹ pẹ̀lú ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n a lè ti torí ẹ̀yọ apá yẹn kú nínú súnnà ó ní àwọn nǹkan tí mo ń gbọ́ tó jẹ́ kí n máa ìfẹ́ parọ́ mọ́ àwọn èèyàn ó ti ń pọ̀ láwùjọ sí bóyá nítorí àti lè yọ wọ́n jáde kú nínú súnnà àbí nítorí àti lè síjú àwọn èèyàn sí wọn wípá láti jù ní wọn pé wọ́n fi fọ́tò wọ́n pé torípé apá kan sọ wípé kò sáàbùrú nù kéèyàn ya fọ́tò tí kì bá ti ṣe èrè wọ́n ti torí ẹ̀wọ̀n yan jáde kú nínú súnnà ẹ̀dàkùn ta ní ṣe bẹ́ẹ̀ bíbáyìí ẹjọ́ jùlọ lọ́wọ́ bá ta ní ṣe bẹ́ẹ̀ ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ kí ó mọ́ tìjú láti jẹ́ kí a mọ ìwé yẹn bẹ́ẹ̀ eléyìí báyìí burú kò sínú lànà ahlu sunnah wal jamaa ẹ̀ríkẹ́ mo ń sọ báyìí abẹ́ kọ́ni kò sínú lànà ahlu sunnah wal jamaa gbogbo ẹnikẹ́ni tó bá fi eléyìí yọ̀yàn jáde kú nínú sunna irú ẹni báyìí aláṣejù ni irú ẹni báyìí gan òun ni lànà ahlu sunnah irú ẹni tí ní òrí tó jẹ́ òrí àwọn aláṣejù nínú ẹ̀sìn ẹni tó bá sọ wípé àfá tó bá sọ yí pé kí ẹ ya fọ́tò tí kò kí ń ṣe ère tí ẹ ya ilé ìbáyà àfá tó bá sọ bẹ́ẹ̀ ti jáde kú lọ alùsùnà kìí sáfà súnà má irú ẹni bẹ́ẹ̀ ọ̀rọ̀ púpù ní sọ̀rọ̀ sí ra so èmi ò sì rò kó wà ní inú àwọn tí ó jòkó ní báyìí àbí so mi ò rò kó wà ń so tá bá wá rí ẹni tí ó ń sọ yí pé wọ́n wà ń bí àwọn tí ń ṣe bẹ́ẹ̀ so bóyá kí rẹ̀ níbẹ̀ kó jẹ́ kí a mọ irú àwọn tó bá rí báyìí nítorí ká lè pè wọ́n sí àkíyèsí kò lè báyìí sí so ilé báyìí ni ó jùlọ so bákan náà rí kéèyàn sọ wípé nítorí pé àfá kan sọpọ́ọ̀tì ustazu kan nítorí àfá àyẹ́jẹ́ ní tí ò dúró déédéé nínú ẹ̀sìn ọ̀rọ̀ burúkú ni o pé lágbájá àkójú déédéé kí wá lórí tí ò fi dúró déédéé nítorí pé kò sọpọ́ọ̀tì ustaazu kò sọpọ́ọ̀tì ustaazu nítorí ẹ̀yìn òdúdú dédé mo mọ̀ yí pé kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ bíbáyìí àdínbẹ̀ni kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ bíbáyìí mo mọ̀ bẹ́ẹ̀ so na, àbẹ́ni tó ní rúrò rí yẹn mo rò kò sí bíbáyìí àdínbẹ̀ni nítorí pé rúrò rí yẹn náà pè ní hizbiya ìròrí ẹlẹ́gbẹ̀gbẹ̀ nìyẹn kí tó bá wa lórí mọ́kífù tí ustaz wá mú lágbájá ò sọ̀pọ́ọ̀tì wọn lórí ẹ̀ nítorí ẹ̀ ó ti wá di pé kò dúró dédé nìyẹn eléyìí ìròrí àwọn ẹlẹ́gbẹ́ nìyẹn kò yẹ bá nìsìn àwọn ẹlẹ́gbẹ́ nìyẹn a ilé báyìí ó burú so a mo ṣe rọ́nù dáadáa wípé kò sẹ́ni tó nírú rí ẹni báyìí àbí so a mo dẹ̀ ń ṣe ìgbìyànjú náà wípé tí a bá lè rí ẹni tó bá lè tọ́ka wípé lágbájá ló sọ orú ọ̀rọ̀ yẹn pé ọ̀rọ̀ yìí o wípé wọ́n ní ustaz kan ò dédé gbàdọ́wà lọ bí léèrè pé kí ni nǹkan tí ustaz yẹn ṣe tí ò fi dúó dédé wá nítorí pé wọ́n ni wọ́n fi dúó dédé tí wọ́n fi ni téèyàn gbọ́dọ̀ máa sọ bẹ́ẹ̀ pẹ̀lú gọ́lọ́wọ́ bá a gbìyànjú àti pẹ̀lú ẹ̀sákìsí à ní kankan àlẹ́ka pàrànkátà lè ṣe lẹ́yìn lórí jùká pé ẹ̀sákìsí pé irú rí so irú rí ẹ̀ kò dá o ẹ̀rí so kò dá rárá èmi sì mọ́ ẹyẹ bí ọgbọ́n náà tọ́ dá tí mo ń ṣe wípé kò sẹ́ni tó nírú rí ẹ̀ máa sọ báyìí tó bá yẹ pé abárẹ́ tó nírú rí yẹn so yíba ní sin so kó gbìyànjú àti sàfihàn pé à ah, ìmé nírú rí yẹn o àbẹ́mi ni mo sọ orú ọ̀rọ̀ yẹn jáde o àmọ́ tó àmú rẹ́dí àti gbọ́ àtúnṣe bóyá tí ó bá jẹ́ pọ́rọ̀ tí ó dá ní so ká sì gbìyànjú àti sàlàyé fẹ́ nìyẹn pẹ̀lú àwọn ẹ̀rí ilé tí ó mọ̀ gbàgbọ́ yẹ pé irú ọ̀rọ̀ báyẹ̀ ọ̀rọ̀ tí ó dá ní so ń sọ ilé báyìí láti máa pè wá sí àkíyèsí kò yíba ní sin so ẹ má jẹ́ kí a máa ṣe ìṣesí àbí àwọn ọ̀rọ̀ tí àwọn tí wọ́n fẹ́ tí àwọn tí nǹkan tí èyàn ń ṣe àbítẹ́yàn pèpè sí àbítẹ́yàn jó lórí tí ò tẹ́wọn lọ́rùn kán mọ́ lè máa rí nǹkan kan láti fi bà wá jẹ́ lọ́dọ̀ àwọn èèyàn kò yí bá rí sí so kíyàn gbìyànjú kó dúó lórí òdodo kíyàn gbìyànjú kó dúó lórí sunna ẹgbẹ́ bó ṣe kó dúó tó bá gbìyànjú lè rí sí pé bẹ́yà lágbájá yìí nísìnyí tó sọ wípé ẹni yìí ń ṣe lára àwọn alùsùnlẹ̀ tó jẹmáà kí ni nǹkan tí orí kó jẹ́ pé nǹkan tí ó lè rí ká yóò jẹ́ àwọn nǹkan tó jẹ́ nǹkan usul àwọn nǹkan tó jẹ́ ìpìlẹ̀ tó jẹ́ ìpìlẹ̀ alùsùnlẹ̀ tó jẹmáà àtọ̀rọ̀ manhaj ilé ìtaari pé ẹni yẹn kò rìn lórí ẹ̀ tó jẹ́ sí pé àádẹ́ lè lórí wípé ẹni ọ̀kín sáàlù súnnà agẹ̀rí pé ẹni yóò rìn àwọn òṣèlú tí a ń wí ńlá lè fi sọ pé ah, ẹni yìí àwọn òṣèlú yìí lárí pé kò sí lọ́dọ̀ rẹ̀ ẹnu àwọn afá súnnà dẹ́kù lórí gbogbo àwọn tíra wọn lórí wípé ẹni tí ò bá ti rìn lórí àwọn ìpìlẹ̀ yìí kò sí nínú alìsúnà ṣe jẹmọ́ ni ẹ̀ táàdẹ̀ gbìyànjú àti ṣàlàyé fún ẹni yìí títí títí tó sì takú lórí pé òun ṣe fẹ́ máa ṣe ń tòun ni ẹ̀ so a nígbà kíru ẹni bẹ́ẹ̀ kó máa pe in tí òfin ṣe súnnà ní súnnà a rẹ̀ nígbà kíru ẹni bẹ́ẹ̀ kó máa present ara rẹ̀ gẹ́gẹ́ bí afá súnnà fáwọn èèyàn nítorí àti kó ìtàjẹ báwọn èèyàn kò yí báyìí fún so wọlé báyìí à ń ṣe láti dáàbòbò súnnà ni kò yí báyìí sí so láti dáàbòbò súnnà ni nítorí pé gbogbo nǹkan ló ní rìjáàlù tiẹ̀ gbogbo nǹkan gbogbo yìí gbogbo ìlànà ló ní àwọn tí wọ́n jẹ́ ẹni tí ń pèpè tí wọ́n sì rìn lórí ìlànà yẹn pé báyìí sì so tó jẹ́ sí wípé tí àsáwọ̀ bá ti fẹ́ wọnú àwọn ìyẹn àfikà tètè gbìyànjú àti yanjú ẹ̀ kúrò kí àsáwọ̀ má bà wọlé kán bà bà ìlànà yẹn jẹ́ kán má bà lọ́mọ pé nǹkan tí ò ṣe ìlànà yẹn tí ò sí lára ẹ̀ ní ara pé báyìí sì so ilé báyìí rèé ó jẹ́ nǹkan tí ó tí ó fẹsẹ̀ rinlẹ̀ gan lọ́dọ̀ àwọn àpá sọ́nà so àwọn àkíyèsí ó jẹ́ àwọn àkíyèsí tí mo rí tí mo wò pé ọyẹ kí a pè ara wa sí ìrìnbáyìí so kí ọlọ́ọ̀bà ní kẹ́lá kí ó tún ẹnì kọ̀ọ̀kan wa ṣe so mo dìdí sọ nítorí tí a bá rí ẹni tí ó ní irú rí ẹ so kí ó lè gbìyànjú àti tún ìròrí ẹ ṣe gidi gan so ìrìnbáyìí ṣùgbọ́n mo sì ń sọ mo sì ń sọ pé èmi ò rí èmi mi rí ẹnì kankan mi sì kẹfìn rẹ̀ pẹ́ẹ́nì kankan bẹ níjókòó yìí àtàwọn ìjòkómi tọ́lọ̀ ti kádàrà pé ká máa ní ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn èèyàn tó ní ìrúrù rí ẹ̀kù sí dájú kó léwà tó tàbá wá rẹ̀ ni tí ó bá ń fi irú ẹ̀sùn yìí kan àwọn èèyàn á gbìyànjú àti pé ẹni ẹ̀sá kìí kódà kó jẹ́ ká mọ instead tí a kàn máa wọn ba àwọn èèyàn lórúkọ jẹ́ so àti àfihàn irú nǹkan bẹ́ẹ̀ so kọ́ máa sí pé aburú náà ni èèyàn náà wá máa jẹ́ fún àwọn èèyàn àbí fitna ni èèyàn wá jẹ́ fún àwọn èèyàn ìlú ayé sí so kọ́lọ̀bà ní tẹ́lá kí ó wà pẹ̀lú ẹni kọ̀ọ̀kan kó tún wá sí kọ́lọ̀bà ní tẹ́lá kí ó má jẹ́ kí ayẹ nínú ìlànà àdìsúnlẹ̀ pẹ̀lú jama'a قلت ما سمعت وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك إليك والسلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم